that is àwọn tán nígbàgbọ́ wípé anabi isa alayhi salatu wassalam ó ń bọ̀ wá yóò padà wá awárí lára wọn ẹni tó gbà wípé ẹni tí ò bá nígbàgbọ́ bóun ṣe nígbàgbọ́ yìí pípẹ́ ni ò kìí ṣẹlẹ́ṣẹ́ so kí ni ìdájọ́ orú èèyàn bẹ́ẹ̀ ẹni yẹn tó bá ṣe wípé ẹni tó jẹ́ talib ilmi onímọ̀ tí ó ń ṣe jahil ṣeré ẹ̀bẹ́ yakunu mubtadi'an oníbídíà ni ṣóyí àríòyé wọ́n bá ṣe yí pé jahil ni aláìmọ̀kani yu'allam wọn kọ wa idha asarra yubatta' tó wá insist lórí wípé òun sì dúró lórí nǹkan tó ń dúró lé lórí lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣàlàyé fún ẹni òun ó jẹ́ oníbídíà mo rò pé torí pé píríncípù ni pé wa ma kunna mu'adhibin hatta nab'atha rasula ọlọ́run ọba ní àní fìyà jàwé èèyàn àfi tí a bá ń rò jíṣẹ́ sí wọn بكنا وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ ọlọ́run ọba fi alkùránì yìí rán mi sí yín ní kí n lè máa ti lọ ya fún yín wà máa ń bá làvà àti gbogbo ẹni tí kùránì ẹ bá dọ́dọ̀ rẹ̀ so once tí òdodo bá dọ́dọ̀ èèyàn ní fàkọ̀tìkọ́ mẹ́tàlẹ́ ìlú hujjatul risaliyya evidence ti wà established so alẹ́rọ́dọ̀ bil jahl ká excuse yẹn nítorí ignorance nìkan tó ń bẹnu ẹ̀sìn ni ṣọdọ́ wá rí pẹ́ nìyẹn mọ̀ tó wá asọ́ra lórí ẹ̀mí lẹ́yìn ìgbà tí òdòdó clear sí ẹnìyẹn tó bá ṣe pọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú tẹ̀bí yìí bá dá tó wá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀fí ló káfà eléyìí bí àwọn afá al-sunnah bí wọ́n ṣe ń bẹ lórí ẹnìyẹn so ẹni tí ó lóun wò ní ẹni tí ó bàbá nàbí rẹ̀ yìí sá alayhi salatu wassalam òun ò rí ẹni yẹn lẹ́lẹ́ṣẹ̀ ẹni tí ó bá pa níbi Isa ìsọ́lọ́sọ́lá ń padà bọ̀ wá òun rí lẹ́lẹ́ṣẹ̀ ẹni yẹn ní tó bá ipá láì mọ̀kan ni àṣàlà ẹ̀bùn fúnra ẹni tó mọ̀ ní tó mọ̀rọ̀ ànẹ́bìsọ̀ láàṣà lórí ẹ̀ so ẹni yẹn ìtumọ̀ ẹni pé ó ń kàtàbà ọ̀rọ̀ ànẹ́bìwá Muhammad sallallahu alaihi wa sallam so lẹ́yìn bàtà bá fi hàn án tó ṣe yí pé ẹ̀rí clear sí so ẹni yẹn oníbídíà ni àápù ní èyí tó kéré jùlọ wallahu a'lam ní abẹ́rẹ́ tí abáyé tí ó bá fi àbá mi ta náà mẹ́ni tó gbà pé ànábì Ìsá alayhi salatu wassalam kò ní wá mọ́ so ìtumọ̀ rẹ̀ náà ni wípé ó kàzábà àwọn àhàdìsì tí ó ń bẹ lórí pípadà àbọ̀ ànábì Isa alayhi salatu wassalam ẹni tó bá dẹ̀ kàzábà ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jumlatan jumlatan fa huwa that is ó pe ọ̀rọ̀ ànábì ní irọ́ bóun bàtí ṣùgbọ́ kafir ni ṣùgbọ́n ìpàṣẹ kó bá kàzábà àhàdìsì kan nínú àwọn àhàdìsì yìí látara àwọn kankan tí ó lójú nílẹ̀ ní ààrẹ sọ pé káfíìrù mọ̀rọ̀kóyé ó gba hadith ọ̀nà bíbọ̀ ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan náà hadith yẹn ní kò yé oorun lójú pé ó takò àwọn príncipù kọ̀ọ̀kan ìyá mọ́ṣẹ́ láàrin àwọn àfáà lánìí pípé lápẹjú ìṣìn hadith wípé àwẹ̀ ní ọjọ́ sátidé la tasumu yawma sabt illa fima furida alaykum ẹ má gbáyà lọ́jọ́ sátidé àti tó bá jẹ́ ọ̀ràn yẹn lókù walaw lam yajid ahadukum illa li'aha hina min a'uda shajaratin falyamdaghu hadithi ara wọn afáàdà sọ pé ada kadhbun ala ar-rasul náà wọn afáàdà eléyìí kò ń sọ̀rọ̀ ànábì ṣe ti ń sìn kò ń ṣe ọ̀rọ̀ ànábì so wọ́n ní issue pẹ̀lú this particular hadith ṣùgbọ́n kí ni basis tí wọ́n fi sọ pé hadith yìí ni kò correct kí ni basis yẹn òun ni àwọn kọ̀wáìdù tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ tó jẹ́ kọ̀wáìdù hadithiyya náà ni wọ́n fi sọ lápẹjúwe hadithu aljassasa al-jassas hadith tó sọ̀rọ̀ dajjal very lengthy hadith nínú sahih muslim ṣẹ́gbẹ́ mi wòfẹ́ mi wọ́n ní ọkàn wọn balẹ̀ lórí hadith yẹn wọ́n nígbàgbọ́ nínú dajjal kó ń bọ̀ wá wọ́n dẹ̀ nígbàgbọ́ nínú fíìmù nínú nùzúlù Ìsá àrísọ̀lọ́sọ̀sọ̀lá ṣùgbọ́n hadith yẹn gẹ́gẹ́ hadith yẹn gẹ́gẹ́ wọ́n ní ọkà àwọn òbárẹ̀ lórí sí so nísìn wọ́n problem kalu hadith kan but mẹ́sẹ̀jì ní ti hadith ní pass bí ọ̀rọ̀ nùzúlò isa ọ̀rọ̀ dajjal ni wọ́n nígbàgbọ́ nú ẹ̀ bẹ́ẹ̀ lórí àwọn hadith ni ṣùgbọ́n bí lè kí hadith ní ẹgùn kan so bó o ní ẹni yẹn yóò ṣe lè ṣe kí ni yóò lè akíní ẹ̀ ní bó ṣe gùn yẹn èyí tí ṣéèkì tí wọ́n ti gbé gbájú nìyẹn àwọn èèyàn wá ní tí wọ́n mọ́ ṣe máa tí ti ẹni tó ṣe pé yukazibu alhadith jumlatan tí ó gba hadith anabi sallallahu alaihi wasallam abẹ́rẹ́ tó ṣe pé kí ni yudaifu alahadith alkathirata bi hawan ẹnu ṣe pé ìfẹ́ ẹnu ló fi ń dọ̀ àfọwọ́n àjíìsì lọ kò bá láka ìbò kò bá ọkàn gbagilé àwọn àjíìsì lọ mo rò pé ṣe pẹ́ǹtì ní clear so irú èèyàn bẹ́ẹ̀ a ní láti wo ibo ni ó wà nípasẹ̀ ọ̀rọ̀ ṣílì rìdọ́ alógúnyànjú fún ká hadith ṣùgbọ́n ní agbègbè hadith eléyìí ó gbé gbájú abẹ́mi ṣe kàlàgbà ní wọ́n fáyà rẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ọjọ́ kí ni wọ́n sì gbà pé onísúnnà ni sheik mọ́pẹ̀lẹ̀ rahimahullah ta'ala gbà pé onídìdí àní àyẹ̀lẹ̀ ló tẹ̀wọ̀n jù torí pé láwọn nǹkan ní tó tako ìfá àkójì fẹ́ndì àhàdìsì ń bì kan ni ò túmọ̀ sí pé ìgbó ti kó sáwọn dídí àní tó lè jẹ́ àwọn nǹkan tó lágbára ni wọ́n ṣe torí pé òun náà nínú tírà ẹ̀kẹ́ ni ó lè ká òfin ilẹ̀ pé al-aqlu yuqaddamu ala yóò máa wáyé wallahu a'lam títí ara ní ara ní ṣe lọ́pọ̀ àkókò tó ti di ọ̀gá ọ̀dọ́dà ìlú ọ̀gá ọ̀dọ́dà ìlú wọ́n ti pé kí ni ìdáhùn sí àmà tó lè gbé ọ̀dọ́ ìlú tó lè lọ́mọ́ tó lè ní ọ̀dọ́ láti ọba yóò ti gbé ọ̀dọ́ wọ́n á nà ọ̀dọ́ ìlú náà ẹni tó sọ fún wa tó jẹ́ christian tó wá sọ fún wa pé ká gba ànábì Ìsá alayhisalatu wasalam gẹ́gẹ́ bí olúwa wa àti olùgbàlà wa eléyìí nǹkan tí kò correct ni kò ń ṣe olúwa wa bí àwọn ṣe fẹ́ ká gbà ìgbà pé ìkanú àwọn ọlọ́run mẹ́ta ni àti ìdàkó fúrú nìyẹn laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha kúfùrù ló ń pè so savior wa savior àwọn ènìyàn tí wọ́n wá before message anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní walladhi nafsu muhammadin biyadi la yasma bi ahadun min hadhihi umma yawliyun ولا نصراني ثم لم يؤمن بالذي أرسلت به إلا دخل النار الإمام مسلم قال فعل محمد صلى الله عليه وسلم سطيع يكون بمقع من أمة bàbí sàwọn tó ń bẹ lásìkò mi yìí àtàwọn tí ó tún máa bẹ àwọn ilé ìwọ̀n pé ní ummatu da'wa àwọn tí wọ́n ti jẹ́ ní sọ̀lá àtàwọn tó bá dọ́dọ̀ rẹ̀ ẹni ò bá jẹ́ christian kò bá jẹ́ jew ẹni tí wọ́n kò jẹ́ kò wá nígbàgbọ́ nínú tí wọ́n fi rán mi ilà dákàlẹ̀ náà ọmọ náà ni so ó mọ́tò dá wa ní gbogbo ẹni tí mẹ́tì kan nígbà ti dé ọ̀dọ̀ rẹ̀ ọ̀pọ̀tìkọ́ ọmọ tí a lè yí ẹ̀lẹ́jà ẹni tí mẹ́tì kan yóò bá dọ́dọ̀ rẹ̀ kò mọ́ nǹkan pè lánàá Muhammad kò gbọ́ǹkà ìsìlámù irú yẹn ni làǹtakùn àlẹ́ ìlẹ́jà evidence òsì rẹ̀ kò tí wà ẹ̀ tàbí ṣe lórí tó wà ní alámọ̀ ìwé yẹn tó ti bá jọ́ ọlọ́wọ́ bó ṣe fi yóò ṣe ìtìhánu wọn wọn ó tẹ́sítì wọn tó bá di jọ́ǹgbé ní alìsíyàmà ẹ bó ṣe ń lẹ́nu hadith ìpín wọn jẹ́ máa wọnú náà lọ àwọn kò mọ̀ lọ àwọn kò ní wáyé tá máa fi wọnú náà lọ àròjíṣẹ́ kankan àṣekiri kankan àwọn tó ní ká máa wọnú náà lọ yẹn wọ́n nìkan padà kẹyẹ mọ́ wọnú àlùjọ náà lọ àwọn máa wọnú náà lọ ṣùgbọ́n tó dá wọn máa wọnú náà lọ tó yẹ kẹ́tẹ̀ láṣẹ yìí ṣùgbọ́n nǹkan òkú wáyé tàmà wọn ná kọ́nà lọ́jẹ́ argument irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà tàmà ń òjíṣẹ́ sí wọn láyé mo ṣe bẹ̀rẹ̀ argument rẹ̀ wáyé tó àbí sọ báyìí wáyé tó àbí ṣe ẹ kírun àṣẹ ni ẹ máa wọnú náà lọ àṣẹ ni wáyé tàmà fi kírun wáyé tàmà fi ṣe so wọ́n àwọn ayé wọn padà jẹ́ ọmọ náà ṣùgbọ́n wọn ma kunna mu'azzibina hatta nab'atha rasula ọlọ́run ní fìyà jẹ àwọn èèyàn àfi kó pé kí ni òjíṣẹ́ àbí mẹ́sẹ́ẹ̀jì òjíṣẹ́ yẹn dọ́dọ̀ wọn so èèyàn tó lóun lọ gba christianity ní sin owó ìsìnkí ni owó ìsìnkí ẹ̀sìn èèyàn ẹ̀sìn tọ́lọ́wọ́ bá yọ́nú sí òun náà ni al-islam al-islam tí ànábì wa muhammad sallallahu alaihi wasallam tí ó mú wá òun ni ẹ̀sìn tọ́lọ́wọ́ yọ́nú sí nísìn lásìkò ànábì Ìsá al-islam tọ́lọ́wọ́ bá fi rán ànábì Ìsá alayhi salatu wassalam lásìkò Musa al-islam tọ́lọ́wọ́ bá fi rán kíni ànábì Musa alayhi salatu sòkòbẹ́mí ẹ̀ ṣe jẹ́ question kejì ṣáàlì máa comparative lecture comparative lecture kò ń ṣe nǹkan tí àwọn àbá máa encourage wà lé lórí kí ló fà onípẹ́ tó fẹ́ ṣe comparative lecture ẹ̀yìn ẹgbọ̀rọ̀ jẹ́ni tó ṣe pé ó ní tàmọ́ kúnnù nínú ẹ̀sìn Islam kẹjọ fún rẹ̀ ó mọ Quran dáadáa ó mọ àhàdíìsì dáadáa àwọn ìmọ̀ tó yẹ kéèyàn mọ̀ nípa Quran nípa hadith ó mọ̀ irú ẹni bẹ́ẹ̀ ó lè sọ fún un fẹ́ mú díẹ̀ ó ṣe pé yóò devote time fún náà díẹ̀ ni kí ló dáa sọ pé díẹ̀ ni alimam ahmad rahimahullahu ta'ala wọ́n gbà wá ipe anabuwa muhammad sallallahu alaihi wasallam ní ọjọ́ kan ó rí kọ́pì tó rà lọ́wọ́ umar ó wá ní amutahawikuna fi a yabna al-khattab rí ọmọ khattab ṣe lè ilẹ̀ tó fẹ́ tẹ́ bàtì tọ́rà lẹ́tọ́ fẹ́ lẹ́kọ̀ọ́ jítù bí ààbẹ̀ ìbọ́ á na kíyà ìtẹ́ nídìí mo ti mú wá fún yín ní nǹkan tó funfun gbòò tó pure tí ó wà diluted rání mi àlàyé mi lélẹ́yìí Ànábì sallallahu alaihi wasallam pé kí ni walau anna Musa kana hayyan ma wasi'ahu illa an yattabi'ani tánàbí Musa gan bá ń bẹ láyé ṣẹ̀rí àmì ni ó lò tó wà lọ jòkóṣù ló ń sọ́dí tó rà ní kí ló fẹ́ mú jáde rẹ̀ láti lè fi discourage wọn ṣùgbọ́n bá ṣe pé nǹkan tí ìyẹn fẹ́ ṣe orí wípé láti fi nọ́ọ̀kì nǹkan kan tí wọ́n ń sọ tí ó ṣe kan ní atẹ́bàtì eléyìí kò sí nǹkan tí ó wúrú ń bẹ́ kéèyàn mọ̀ láti lè fi nọ́ọ̀kì àwọn nǹkan kan ṣọwọ́ ẹgbẹ́ ìlàwọ̀ àtẹ́wà ti pé comparative kìíní pàtàkìlọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tán gbé kìíní ìrù lónìí sùn ẹ̀sìn òye wọn ìrú ẹ̀ ní títí jámi adégún àtàwọn mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé kò yé wọn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀kọ́ kùránì gan kò mọ̀ ọ́n kà so ẹ̀sìn òye ó dẹ̀ ń sọ pé àwọn èèyàn kan tán gbà pé ànábì yìí sá ń padà bọ̀ wá Ọdụ àwọn kírísítẹ́nì ni wọ́n ti kọ àwọn nǹkan yẹn ṣé Ibn Abbas tó wọ́n sọ fáwọn kan ka ẹ má béèrè kan lọ́wọ́ àwọn alu kìtàbì ipe ahdathu al bẹ pẹ̀lú nínú tíra yín ṣé òun ni ló lọ wọ ọrọ mi ò yé lọ jókòó ti wọn abdullahi bin abbas àwọn tó gba àdífì àti gbogbo àwọn tó gba àdífì kí lórúkọ ẹ̀rọ àdífì nùzúlù yìí sáǹkà tọmọra wọn ni àwọn wọ́nà àwọn èèyàn gé sí kankan ẹni Abu Huraira àtàfún wọn ni ó ní kí ni láàtù sọ́bì fún alẹ́kítẹ́bù ọlọ́tútẹ́ síbú ẹ má sọ pé òdòdó náà sọ nìyẹn àwọn sábẹ́ tán sọ tán gba àwọn àdíìsì ọ̀rọ̀ isa ọ̀rọ̀ kìíní tán gba wá nìyẹn wọ́n bẹ́ tako ọ̀rọ̀ isa oníkìíní ọ̀dọ̀ àwọn kírísítẹ́nì ẹ̀ ti ń kọ báwo náà ṣe kọ lọ́dọ̀ kírísítẹ́nì báwo náà ṣe kọ lọ́dọ̀ kírísítẹ́nì kábùlù àbárì tó ṣe pé ó gba ìsìláàmù ní èyí tí òun mú wá báà ló kí ní pé kábílà àbárì ní àwọn nǹkan tó ní lọ́dọ̀ àwọn sàhábà rẹ̀ wọ́n láàlẹ́ àwọn sàhábà tán rán kìlọ̀ fáwọn èèyàn pé ẹ má bá wọn àrẹ kìtà bọ̀tẹ̀ yìí jòkó ti tíra wọn tó má bèèrè lọ́wọ́ ẹ̀mí sí pé wo ló mọ̀ jù báìbù ló ló mọ̀ jù tani Umar tani Umar lẹ́yìn àrẹ sọ́lá àṣọ Abubakar tọ́lọ́tún ní màjú Umar lọ nínú àwọn sàhábà ó sọ fún kó wọ́n kà wọ́n sọ pé bìnà ti lọ mú àwọn àdísì tó ní ṣe pẹ̀lú nùzúlẹ̀ ìsọ́lọ́tọ̀sọ́ a rí pé ìsọkúsọ ni so ká jòkó ká tẹ́bà sí ké comparative comparative kò ń ṣe nǹkan tó wà àgbà sí i náà mi ò túmọ̀ sí pé wọn kákan sáré lò fi ṣe àlàyé nǹkan fún wọn ní ti ṣe rọ́dún nǹkan ṣùgbọ́n kò ń ṣe nǹkan táwa tẹ́bà tí wọ́n ní comparative kìíní bí tọ́pọ̀lọpọ̀ wọn tán ṣe káàkiri ó nìkan tó wá mọ́ṣáláṣí wọn gbà kan àwọn ṣe comparative ṣe wọ́n bèèrè lọ́yẹ̀ pé mélòó mú kìíní suwara alkohan ló àwọn ṣì ń tra díẹ̀ díẹ̀ so aláti alántara kẹfà yìí wá sí nọ́ọ̀sì olóhùn ò a ó lè have access bible tó pọ̀ gan eléyìí tó ń ṣe ìranù ló ń ṣe o ìranù ló ń ṣe kéèsì yóò yàtọ̀ sí kéèsì ẹni tó ṣe pé ó sọ fún ìyàn yí pé kí ni aslim gbaslam wà ilá kọtẹ́lùtùk máa pẹ́ tó bá gba islam ìbàtẹ́ni tó sọ fún gba islam pé tó bá gba islam máa pẹ́ tí ẹ rí ìdá ní tó kẹrẹ mo fẹ́ gba islam kí ni máa sọ ah mo ti gbàgbé ẹ̀sìn tẹ́ǹtì àwọn èèyàn sí tẹ́lẹ̀ ńlá kọ́ṣà àwọn alùkìtàgbé lórí ẹ̀yìn gan ògbẹ́sìn yẹn yé àwọn nǹkan tó takò ẹ̀sìn yẹn gangan lẹ́ ń píríṣì káàkiri ẹ̀ tó takò àwọn àfáà tó ṣe pé wọ́n bílẹ̀ sínú mọ̀ yìí pẹ̀lú òdo títí ẹ náà bá gbé translated meaning eh, Kùránì fún ẹ ò lè ṣe kí ò wà nìkan ni ìkàtàn bàbá kan tú òun ló fẹ́ jòkó tí ṣé bàbá yẹn ni wà yìí ni tí bàbá yẹn tú ìtú bàbá yẹn tú ìyẹn ni wà yìí so tí ṣe abá tú kùránì fún ẹni sì pẹ̀lú èdè Yorùbá ó gbà yìí náà ó dẹ̀ mọ́ fi dìbẹ́tì káàkiri wọ́n gẹ́gẹ́ fún rẹ̀ ni lọ gbọ́lágbọ́ wà ní kó mọ àwọn words al-Qur'an fúnra rẹ̀ lọ́mọ yìí ṣùgbọ́n ó ń jòkó sí gbẹ̀yàn kan tú nǹkan ẹnìyẹn ó tu pẹ̀lú àkídà tiẹ̀ náà ni ó fi tu fún un tẹ́lẹ̀ tó wáyé pé ṣúrí ló tu kùránì ní àbíòbá yóò tu pẹ̀lú tó bá àkídà tiẹ̀ mú ni tó bá ṣe pé àṣàrí ló tu kùránì yóò tu pẹ̀lú tó bá àkídà tiẹ̀ mú níbi èdè Yorùbá là ń sọ níṣe o oní kí àṣàrí tu kùránì fún ẹ nísìnyí yóò tu pẹ̀lú tó bá àkídà ti tiẹ̀ oníkímọ̀rù tẹ́sí ní kó tú kùránì yóò tú pẹ̀lú tó bá àkídà ti ẹ̀mú jàmí yóò tú pẹ̀lú tó bá àkídà ti ẹ̀mú so bó ṣe rí nìyẹn so tí wọ́n tó gbọ́pùlù ò bá gbọ́ lárúbáwá ó tó ṣe pé òun gangan ní èdè alkùránì ò lè takò anybody àbí kùránì ti yàtọ̀ tàbí sọ pé yóò bá táwọn kan tú òun ni kùránì wọ́n ń pè yẹn kùránì wọ́n ń pè kùránì kùránì ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ni arọ̀bí ayébẹ̀kọ́ arọ̀bí ni translation má pè translation tí yàn kan ṣe má pè ní translated Quran kò sí tó translated Quran translated meaning meaning of kini of Quran ipò ọgọ́ yìí ló àgbọ́yé tí ẹ tó wá gbọ́yé tó bá ti yàtọ̀ sí àgbọ́yé àwọn sáraf mọ̀dúdùn àlèkì kò yé torí pé àwọn tí ọlọ́run ọba tí anìsọ̀lá asálám tí ọlọ́run ọba ní kó ṣàlàyé fún ó dẹ̀ ṣàlàyé fún wọn ní kó ṣàlàyé fún wọn ẹni tí àwọ gbà ṣùgbọ́n kó mọ́ gbá dìsì kan dànù kó ló tako ayalkùrán bóò ní àdìsì kan tako ayalkùrán oníbèrè bèrè pé àgbègbè owó ni wọ́n máa sí lọ́wọ́ nígbà tí àmọ́bìnrin ta máa sọ̀kalẹ̀ àti pé nígbà tó bá ń sọ̀kalẹ̀ yẹn náà pé ṣé àwọn èèyàn máa rí bó ṣe sọ̀kalẹ̀ yẹn ní àfikún àwọn tí wọ́n ta kó ìpadàbọ̀ àmọ́bìnrin ta náà pé kí ni nǹkan tí wọ́n fẹ́ àti ìgbẹ́ tó wà nígbà wọn láti máa ṣàlàyé fáwọn tí wọ́n fi ṣe. nam anabi isa alayhi salatu wa salam tí ó padà wá wọ́n ní ó sọ̀kalẹ̀ sí almanara albeidọ́ ní ṣarqi dimashq eastern damascus òun ni anábi isa ó sọ̀kalẹ̀ sí ṣáwọn yóò máa rí tí wọ́n mọ́ sọ̀kalẹ̀ kò sí nǹkan tó takò páwọn èèyàn rí kó ń sọ̀kalẹ̀ bá rí pléènì tó ń sọ̀kalẹ̀ ní adẹ̀rí pléènì tó ń gúnpẹ̀ so tabara nabi isa alayhi salatu wasalam tó sọ̀kalẹ̀ ní kò takùn kankan so yóò sọ̀kalẹ̀ sí almanara albeidọ́ ọ̀hún náà ni the white minaret àwọn tó ń gbé Syria Damascus wọ́n ma àyè tánkpé ní manara albeidọ́ yìí yóò gbéra níbẹ̀ báàbù lóòtù ní géètì lóòtù ní Palestine òun ni ó ti pa Dajjal òun ló ti ṣe kíni ló ti pa Dajjal so àwọn tó ń takò kí ní ọ̀fẹ́ gbà ń bẹ̀ wọ́n láì kò yé mi iná fẹ́ gbà ń bi kíní kò yé mi ju pé àwọn kan takò pẹ̀lú pé wọ́n láwọn èèyàn kan wọ́n ń lẹ́ra wọn mọ́ ipá wọn ni ànábì òrùsá àwọn kan wọ́n ti láì lórí hadith tó tánà bí sábà dé tí máa di dé torí náà ń fa àwọn mùsùlùmí lọ́lẹ̀ <coughs> so ẹ̀ka tako eléyìí làwọn nǹkan tán mú wá ní reason àwọn ọ̀kadà ṣe kí ni àwọn náà ń tẹ̀lé wọn gọ́gọ́ wọ́n bá wọn párọ̀ tí àwọn nǹkan rẹ̀ so kò jẹ́ bí àwọn ẹ̀sìn jẹ́ so wọ́n tó lè gba àdísì nípa ẹ̀rú kíkí ó yẹ kó lè gba àdísì nùsùlẹ̀ Ìsá alayhi salatu wassalam ṣùgbọ́n sọ bí àníṣọ́ látán bó ṣe gbà ń wá so e bẹ́ẹ̀ ni wọ́n olóògbà igi ànábì sallallahu ìgbà tó yẹ lọ sókè ó mú ìrù wákàtí mara ní wọn fún wa so tí wọ́n lọ burú ní bánàbí yìí sá lọ sókè ànábìsọ̀ lásán lọ sókè ó padà wá sílẹ̀ kí ló burú ní bánàbí yìí sá ó lọ sókè ó padà wá sílẹ̀ so ní orí nǹkan tó tako làákà ìbí nǹkan yìí àbítáni yóò bá tún sọ pé kí ni làákà ìhun tako pánàbí náà lọ sókè ó gba èrò wákàtí márùn-ún wá fún wa so tó bá gbà pé yẹn ní ò pọ́síwù bí àwọn bí Richard Dawkins ọkùnrin ah, oní biology tí ó ń sọ yí pé ó ń bèèrè lọ́wọ́ èèyàn kan oníṣòwò náà gbà pé ànábì gun alburak ní ẹṣin nǹkan tó ní ìyẹ́ ẹ́ obìnrin fún orúkọ rẹ̀ kèfèrí ìbísàdọ́kìn òun ló ń béèrè lọ́wọ́ ìkàndó yẹn náà kèfèrí lòun náà màdí akífù tí ó wà ní àjẹsíra tó pé ṣórí ni so ó ń béèrè lọ́rẹ̀ pé ṣó ní bìlíìfù pé ànábì gun ẹṣin oníyẹ ẹ́ lọ́dọ̀ tí kẹ̀ kò bá làákà ìmú pé kẹ́ṣin ní ìyẹ́ ṣùgbọ́n ànábì gun ẹṣin oníyẹ lọ sí òkè gẹ́gẹ́ sọ fún o so kò ní bìlíìfù nù ìyẹn but this same person bí elisha dọ́kì nínú class ló ti sọ fún àwọn students ẹ̀ because you all know that you have a common ancestor tó gbogbo wa a ní bàbá bàbá bàbá bàbá tó jẹ́ kan and that is fish ẹja ó lẹ́jà ní common ancestor wọn torí pé àwọn darwinist tọ́jọ́ wọn lẹ́yìn Shazawi so wọ́n believe in the theory of evolution ọkùnrin tá à ń sọ yìí ní evolutionary àbí evolutionist òun ni ọkùnrin yẹn so ó believe nínú theory of evolution theory of evolution tẹ́ ẹ̀rí prove dúpẹ́ kan ṣe àwọn àròsọ oríṣiríṣi ó lè fẹ́ káwọn èèyàn gbà lọ́wọ́ ẹ̀ as scientific, scientific eh, fact not just a mere theory, not a mere hypothesis, not ordinary observation, scientific fact. Mo fẹ́ kán gbà lọ́wọ́ ẹ̀bẹ́ wípé èmi àti ẹ àjọ ní kí ni bàbá bàbá tó jẹ́ ẹja ẹja yẹn òun ló para wá ń dàgbà ló para wá ń yọ ìyẹ́ nígbà tó yá ó di ẹyẹ ẹ nígbà tó yá ìyẹn yẹn ń ṣe kí ni ó padà di kí náà pé ọ̀bọ ìgbà tó yá ọ̀bọ̀ ẹ̀ padà di ìnàkí ẹni tó bẹ̀ lọ́yẹ̀ kẹfẹ́ ṣògbà pé ànábì gun ẹṣin tó níyẹ lọ sókè ìyẹn takò lákàyè ṣùgbọ́n eléyìí tí òun ṣàlàyé yẹn ní láti àmú ẹ̀bà bí kìníkan di ẹja ìyẹn ni kò takò lákàyè ó dẹ̀ kẹ́kọ́ gbà kẹwàá ti dọ̀dọ̀ òkè òkè ẹni káti wà lọ wá ẹja kan nísìn káwà mọ̀ tírèlì ẹ̀ ní káàmọ̀ retí jọ tí yóò ó dẹyẹ tí ó padà wá di ó ní bìlíìfù nù yẹn ẹ̀dẹ̀bá yóò ní ó fẹ́ lè ba yín jà tẹ́ bá tako kan yìí fáwọn ọmọlẹ́ ìlàjú ẹ̀ṣẹ̀ kìíní kan ibi tí western enslavement ibi tó bá ọ̀rọ̀ ẹ̀dẹ́ nìyẹn ẹni tó bá wá láti west ní ìwé ni nímọ̀ ni wọ́n á kó jẹ rọ́ṣirọ́ṣi ṣùgbọ́n tó bá pé nǹkan tí kò tó yẹn ó ti rí sí tí ò fọ́nì tó yẹn àwọn àsọ̀kú fọ́nì tí ò fọ́nì tó yẹn lọ́ọ̀lù kọ́ránà ni kò bá lákàyè wọ́n ní kò ṣe kí ni kò bá làákà ìmú ṣùgbọ́n táwọn ẹni ẹni ó bá làákà ìmú kó ràn wọ́n lè bẹ jà nítorí ẹ̀ lómi ẹni ẹ kí fúdọ́mù wá ẹ̀fín kálukúlẹ̀ kó ṣe gbogbo ẹ̀sìn ẹ̀gbá sí fẹ́ ṣe ok mo fẹ́ bojú ẹni ni mo bojú mo fẹ́ lo jáàbù ẹni kì mọ́ bo kì mọ́ lo ìjáàbù ṣé fẹ́ sọ pé fúdọ́mù wà yìí ẹ fi mí ó túnbọ̀ sí pé fúdọ́mù tẹ ló wà ìrọ̀lẹ́ ń ìtẹ́ ẹ̀fẹ́ ṣe ní pé ìròrí títí yín òun lẹ́fẹ́ impose lórí àwọn so ma wá ju tí ọlọ́wọ́ bá gbé kalẹ̀ ma jùlẹ̀ ma tẹ̀lé ìròrí títí yín tẹ olèfẹ́ yàwó méjì nínú iye o yàwó kan náà rẹ̀ ẹ̀rẹ̀ tó kí freedom ṣe ní kò wà ẹ̀rẹ̀ nínú ilé fẹ́ yàwó méjì ẹ̀ o lè fi rúgbọ́n lẹ̀ ẹ̀rẹ̀ ní freedom wà ok girlfriend ní o lè ní yẹn ẹ̀yìn náà sáré tó bá nílò àká ìyàwó pé orí bí wọ́n jẹ́ ìsìláàmù lógún gan wọ́n dẹ̀ ń lo àwọn ọmọ mùsùlùmí láti lè fi jẹ́ ìsìláàmù lógún wọ́n fẹ́ rìpléṣì òfin ẹ̀sìn wa pẹ̀lú òfin àgbélẹ̀rọ títí wọn wọ́n dẹ̀ láwọn bíi ìbùn òfin lọ ẹ máa rí ìlú kan ní sọ pé ìlú yẹn o àwọn ọmọ wọn múra dáadáa ń bẹ àwọn obìnrin wọn wọ́n dẹ̀ mọ wọ́n ẹ̀gbọ́n ó ṣe dàlú ẹrú táwọn yóò mọ̀ wọ pátá káàkiri síríìtì yìí ẹ̀rẹ̀ ní tuntun ṣé bẹ́ẹ̀ ṣe rí kíní pípọ̀ àwọn ẹ súra àwọn ẹ kó dúnmọ́ yín ni tí wọ́n ilẹ̀ sọ pé ní believe in freedom wọ́n ṣe fẹ́ lo ìjọba wọn wọ́n ṣe fẹ́ lo gbèsè ayé wọn nìyẹn no wọ́n á nínú ẹgbọ̀rọ̀ lo kíní kan monarchy ẹgbọ̀rọ̀ lo kíní kan ẹgbọ̀rọ̀ lo democratic kíní kan iná àwọn fẹ́ lo nìyẹn ẹ̀sùn wọn lẹ̀ ṣe fẹ́ freedom wà ṣùgbọ́n fídọ́ọ̀mù yẹn wọ́n kàn ń sọ irọ́ ni ìtàn ń sọ ni pé àwọn fẹ́ rìpléèsì ètè ń ṣe pẹ̀lú táwọn fẹ́ so ìtẹ́ ẹ̀kẹ́ máa sọ ni pé a fẹ́ fọ́ọ̀sì ní gbàǹtà dúólé lórí ẹ má sọ fún wa pé fídọ́ọ̀mù ẹ má sọ fún wa pé kí ni fídọ́ọ̀mù so àwọn ọmọ mùsùlùmí ni wọ́n ń lò láti lè fi dẹ ìsìláàmù rú dúró tí nǹkan táwọn ẹni ìṣíwájú ẹ̀ dúólé lórí ẹ̀sìn ẹnìyẹn

nama anabi isa alayhi salatu wa salam ọlọ́run bá pè ní almasih wa qawlihim inna qatalna almasiha isa ibn maryam ọlọ́run bá pè ní almasih anabi wa muhammad sallallahu alaihi wasallam pè ní almasih bákan náà anabi wa muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ nípa almasih dajjal so masih méjì ló ń bẹ almasih isa ibn maryam àti almasih dajjal àwọn míì sọ pé ànábì Isa alayhi salatu wassalam wọ́n pè ní al-Masih látara pé kí ni iza masha al-marido bari'a tó bá fọwọ́ pa ẹni tí ara ò ara ènìyàn máa yá ṣé so gẹ́bí ubirul akma wal abros mẹ́nu al-Qur'an ni yóò mọ̀ ṣe jẹ́ kí ara al-akma eh, àti al-abros adẹ́tẹ̀ àti ẹni tó ṣe wípé kò lè rí na tó ti yé tó yóò máa yè tí ó jẹ́ kan lálàáfíà so látara pé kí ni yóò fi ọwọ́ pa wọ́n sami sọ pé wọ́n pè ní masih torí pé kí ni ahmasu qadamay kò jẹ̀gbin rẹ̀ ó ti ń sìn pé kò ní kò jẹ̀gbin àmọ́ tó ń pè ní kò jẹ̀gbin àbí ẹ́ that is ẹsẹ̀ wa àgbọ́n mo ṣe gbé àtẹ́lọ́mi lélẹ̀ yìí tí mo gbé lélẹ̀ ibi kọ́kọ́ ń bẹ́ tó yẹ pé kò fi bẹ́ẹ̀ kanlẹ̀ dáadáa ń bẹ àbí níbi ẹsẹ̀ wa náà nìkan náà wà bẹ́ẹ̀ tí ò ní kanlẹ̀ so bẹ́ẹ̀ ni wọ́n á pè ní kíni kò jẹ̀gbín so pé títí ẹ máa ń kanlẹ̀ ni ṣọ́tíyé so wọ́n sọ pé nǹkan fi ń pè ní masẹ́ ni almuhim onípọ́lọ́ wọn bá pè ní almasẹ́ anábì pé ní kíni almasẹ́ limada súnmíà almasẹ́ ha ó tẹ́bí sì yẹ ẹnu àwọn àfókò lórí ẹni nam almasẹ́ kejì ojú ọjọ́ òní mamsuru aláì ojú ẹ̀ kan ni ó ti lọ olójú kan ni ló jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ ike al-Masih ad-Dajjal ní àwárù ní olójú kan ní wa laysa rabbukum bi a'wara ọlọ́wọ́ ọba yóò kì í ṣọba olójú kan so owó ni wọ́n pè ní al-Masih li'annahu mamsu'u al-'ayn torí ojú rẹ̀ ó tó ń sin nǹkan tí ah, tó ti lọ ní ìkan ojú ẹ̀ méjèèjì bẹ́ẹ̀ lẹ́ eh, yusra bẹ́ẹ̀ yumna mi rántí dáadáa so ìkànnì ojú ẹ̀ méjèèjì ti lọ. náà báwo ni àṣìbàbà pọ̀lìmọ́ tí tí ó gbà pé àti mùsùlùmí tí ó gbà pé àti mùsùlùmí àti pọ̀lìmọ́ ọlọ́ọ̀kọ́ bá láti àti tó ṣe àṣìṣe àwẹ̀ tó ń mú wọn wọlé tó wá ṣàdó àbúrò àti àwẹ̀. nam kiri yóò tí ó gbà pé ànábì Isa alayhi salatu wassalam ó padà bọ̀ wá bóun ṣe gbà kọ́là wá ṣe gbà so yìí táwa gbà òní tí a yìí so kò ń ṣe bákan náà ni àjọ kan wá lórí ẹ̀ ṣe ló ṣe jẹ́ so. Uh, ìsọ ipé ṣe a lè ṣe àmì lórí àdúrà tí ẹni tí ó ń ṣe mùsùlùmí bá ṣe fún wa ìyẹn kò sí nǹkan tí ó burú ń bẹ torí pé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí àwọn Yahudi tí wọ́n wọlé àbí wọ́n gba ọ̀dọ̀ ẹ̀ kọjá tọ́wá ní assalamu alayka ìyá Abal Qasim ipe kí sáàmù kò máa bẹ wọ́n sọ ń sọ bẹ́ẹ̀ ni pé àwọn sọ pé assalamu alayka anábì sallallahu alaihi wasallam ní wa alaykum kò sọ jù bẹ́ẹ̀ lọ ìyàwó Aisha radiyallahu anha látara ìtara fún ẹ̀sìn àti fún ọ̀nà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní wa alaykum as-samu wal-la'natu nínú ẹgbẹ̀ wá ní ikhwatal kiradati wal khanazir ó ní kí sáàmù kó mọ báyìí wal-la'na àti ìgbéjìnà sí ìkẹ́ ọlọ́wọ́ bá ẹ̀yin ọmọ ọ̀bọ ẹ̀yin ọmọ ẹlẹ́dẹ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyá Aisha sọ pé ilé òjíṣẹ́ ọlọ́mọba alam tasma' ma qalu ó gbọ́n kata sọ ní anábì ní alam tasma'i bima ajabti ṣó gbọ́n kata mo fi dáhùn ní qultu wa alaykum ó sọ fún wa alaykum wọ́n sọ fún pé kí ni wà alaykum so èpè náà ṣẹ́ torí pé asáàmù tán sọ ìtumọ̀ rẹ̀ ní almout asáàmù alaykum asáàmù alayka tí mo ní pé almout alayki kí kò máa jẹ́ ti àwọn mìíràn pé kí ni wà alaykum so tán bá ṣe àdúrà ó yẹ kí kí ni ká dúrà yẹn náà kó lè ṣe kí kó lè gbà pàtàkì jùlọ tó bá wà ní situation tó ṣe wípé àdúrà àwọn ilé ìgbà torí pé àwọn kèfèrí ọlọ́mà subhanahu wa ta'ala wa idha rakibu fa idha rakibu fil fulki da'u Allah mukhlisina lahu ad-din falamma najjahum ila al-barr idha hum yushrikun tọ́mà ń bẹ́nu odò tí ìgbé odò tó ń fi ọkọ̀ sincerely ṣùgbọ́n falamma najjahum ila al-barr idha hum yushrikun tọ́lọ̀n bá sọ wọn lórí ọ̀dàn wọ́n padà sí ma wá nǹkan ní tí ó ma pè ya Hubal ya Manat ya Uzza àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n ṣàdúrà mẹ́rin lọ́wọ́ bá ṣe kíni ó gba àdúrà wọn tí ó ti yé so ó túmọ̀ sí pé tọ́ bá ṣàdúrà àdúrà wọn lè gbà nígbà mi ẹ̀rọ lọ́wọ́ subhanahu wa ta'ala ó ní àmẹ́yòjì olùmọ̀tọ́rà ìdá àtàràwò general ni kò sọ pé ẹni tó jẹ́ mùsùlùmí nìkan so alùmọ̀tọ́rà ó lè jẹ́ christian ó lè jẹ́ muslim ó lè kíkọ́ ọlọ́run bá kọ́lọ́run bá gba gbogbo àdúrà rẹ̀ ni torí pé kí ni ó ń bẹ nínú distress avoid èpè tẹ́ni tí wọ́n ṣàbòsí fún tó bá ṣe fún ẹ o nínú ẹgbà wa mi ó ní wà ìkánà káàfìrì kódà kó ṣe kí ni kó jẹ́ kéfìrì kódà kó jẹ́ kéfìrì da'watul mazlum mustajaba àdúrà àbẹ́pẹ̀ tẹ́ni tí a bá ṣàbòsí fún tó bá ṣe máa gbà wà ìkánà káàfìrì tó bá jẹ́ kéfìrì so tí a bá establish pé àdúrà wọn lè gbà nígbà míì ní tẹtẹrìsìn ó túmọ̀ sí pé tá a bá ṣe àmì lórí nǹkan tán bá ṣe kò ń ṣe nǹkan tí a sọ pé àṣejù wà ń bẹ sọ wọn láwà rẹ. Bọ́lá ìpè ń pẹ́pẹ́ sọ́yìn. Ní Christian àti Mùsùlùmí tó gbà pé Christian àti Mùsùlùmí ọlọ́run kan náà ló wọ́n. Náà Mùsùlùmí tó gbà pé Mùsùlùmí àti Christian ọlọ́run kan náà là ń sìn. Ọlọ́run kan náà là ń sìn ní apá kan ó ti rí sìn ṣùgbọ́n kò ń ṣe ọlọ́run kan náà là ń sìn ní apá mi ọlọ́run kan náà là ń sìn ló yẹ ká máa sìn wá ilahuna wá ilahukum wá ìta ayébẹ̀kọ́ náà ni ayébẹ̀kọ́ ló wà náà lùkúrá ni sókè pọ́ là ṣe àti ọlọ́run tó yẹ ká máa sìn àti tó yẹ sìn ní wá ìta ọkàn ni ayẹ́kọ́ na ọlọ́run subhanahu wa ta'ala sọ pé kí ni kuli ala alkitabi ta'ala ila kalimatin sawa'in baynana wa baynakum alla na'budu illa Allah wala nushrika bihi shay'an wala yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah fa in tawallaw faqul ishhadu bi anna muslimun so ọlọ́run kan bí ẹ ká mọ̀ sí ṣùgbọ́n àsìn lọ́nkàn náà لقد كفر الذين قالوا إن الله هو المسيح لقد كفر الذين قالوا إن الله ثلاثة سؤال سنون كنا ثم يكام سنين قلون كنا الله أعلم سيرو مسلمي بẹ́ẹ̀ ìsọkúsọ ló ń sọ so tó bá rẹ̀ insist lórí rẹ̀ ní so yóò di kìfìrí abẹ́rẹ́ òun ní oṣù àríkún dáadáa fún àwọn iṣẹ́ wa ọlọ́run ọba kan bá ṣe àríkún aláfíà fún wọn wọ́n gba àláfíà wọn àti ìgbéyìí tí wọ́n fi ṣiṣẹ́ yìí ní ọdún tó pọ̀ lórí ayé kan ọ̀rọ̀ fún ìṣàkóso ìṣàlọ́ nílọ́la àtúpàdé ní ààyè yìí láti tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ ọ̀nà ọ̀dọ́ àbẹ̀lẹ́ ọ̀gá fún ìṣàkóso ọ̀rọ̀. وبارك سبحانك اللهم وبحمدك ونشهد ان لا اله الا انت نستغفرك السلام عليكم